ni wọ́n ta pè ní aluhumule maharamatu wàtàzírùlẹ̀ mùsùlùmí nìmìyà òun náà ni pé àwọn ẹran èèwọ̀ àwọn ẹran èèwọ̀ àti sísọ mùsùlùmí lára níbi jíjẹ wọn òun ni àkórí ọ̀rọ̀ wa ní òwúrọ̀ tìní abẹ́lẹ́wọ̀n nínú àánú rẹ̀ ohun tó lọ́wọ́ sọ tánẹ́bí ọ̀sọ́ lọ́mọdé ẹ̀tẹ̀ yorùbá sọ̀rọ̀ wa jáde ìyáwó ni tààlà ẹbẹ̀ ni a gbà wọlé pé àwọn ẹran tó jẹ́ àwọn ìrìn ìwọ̀ àti sísọ mùsùlùmí àbí fífi mùsùlùmí lára kúrò níbi jíjẹ rẹ̀ adúlóhùn alimuharramatu wàtàbírò lè mùsùlùmí nìyà bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أحل لنا الطيبات وحرم علينا الخبائث وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدقفوا الله سبحانه وتعالى bákaná àlékún ìkẹ́ àti ìjọba nẹ́bí sallallahu alaihi wasallam àti gbogbo àwọn oríṣiríṣi ẹ̀yìn tí a ti mú wá ọlọ́run kí ọkà owó ẹ̀ sí òpùpà àwọn tí ó jẹ́ oríire fún aláyà ti ní alkiyama ó sì san gbogbo oníkúlùkù wa ní ẹ̀san olóore ó sì lílo àwọn tá à ń gbọ́ kò sí ní rọrùn fún wa àwọn tá a ti ń lò níbẹ̀ ọlọ́run má jẹ́ kí ṣàìtọ́ọ̀nù má kí ọgbà ajúlẹ̀ lọ́wọ́ wa kọ́ wa fi ìsìnà má jẹ́ rọ́pò fún wa. gẹ́gẹ́ bí àkórí ìbánisọ̀rọ̀ tí wọ́n gbé sí níwájú tí a pè ní aluhumul muharrama àwọn ẹran èèwọ̀ wa muslimin minha àti sísọ àwa mùsùlùmí lára àbí fúwa lára kúrò níbi jíjẹ rẹ̀ yálà bóyá ni tí ti ń jẹ àbí ẹni tí ò tí àbẹ́ni tí ń jẹ tí ó mọ̀ ti ń jẹ láwọn ọ̀nà tí gbà jẹ àkórí ọ pàtàkì nínú ìgbésí ayé wa kódà kìí ṣe mùsùlùmí nìkan torí pé bá wòye sáwọn ọ̀sẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ láwùjọ wa lénìí ọ̀pọ̀lọpọ̀ àmọ́dí oríṣiríṣi látara ohun tá à ń jẹ ń wá níbẹ̀ látara ohun tá ń mu ń wá níbẹ̀ ó di pé ilé ìwòsàn gan-an ó kún fọ́fọ́ èyí tí ó sì jẹ́ ilé ìwòsàn náà ọ̀pọ̀lọpọ̀ náà ń kiri káwọn àyè káàkiri látara ohun tó jẹ́ àìtẹ̀láṣẹ ọlọ́run tó bí sínú àgọ́ ara kó wa yálà amọ̀ abá amọ̀ kódà káwọ́ mi náà lápẹẹrẹ tàbáwà òjò wa lè ní wọn tí yí fi pàtàkì àtàwọn míì rẹ̀ láwọn tí ń da a rí pé jàǹbá iná lọ́tún lọ́sì káàkiri tàbáwà fura bí ọ̀rọ̀ ọ̀kan náà wà fà wá a rí pé bí iná ọjà bí ilé iṣẹ́ bí kọ́ńplẹ́ẹ̀sì àwọn kìíní ń pọ̀ bẹ́ẹ̀. tàbáwà wòye nígbà tí Allah subhanahu wa ta'ala sọ fún wa pé ẹni máa ọlọ́run ò specify pé ìran ogun báyìí nìkan bàtàwọn àfọ́mọ́ sàlàyé rẹ̀ wọ́n ní ó lè jẹ́ iná jíjó ó lè jẹ́ olè jíjà tó lè okòólé àbí tó dúkìá gbogbo àwọn nǹkan yìí ní bẹ́nu rẹ̀ ṣùgbọ́n lè tó gbajúmọ̀ iná a rí pé bí àwọn ọjà ọjà ọjà ọjà láwọn stéètì kọ̀ọ̀kan láwọn ìlú kọ̀ọ̀kan eléyìí ń gbajúmọ̀ bẹ́ẹ̀ ni tàbá wò náà àwọn àmọ́dé oríṣiríṣi ìta gbókọ rẹ̀ so àwọn lẹ́yìn náà pọ̀ látara ohun tá à ń jẹ pé a lè jẹ nǹkan tá a ẹ̀tọ́ ni tá a sì jú lè wọnú ẹ̀ ká tó wá sí pa tí ò lẹ́tọ̀ la fi bùkátà alaham ìpè àkójọpọ̀ ẹran ìpè alohom ni pé àwọn almuharrama àwọn tó jẹ́ èèwọ̀ nínú ranran a ní àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ èèwọ̀ fúnra wọn pé ẹ mọ́ jẹ eléyìí ara wọn tí Al-Qur'ani là mọ́lẹ̀ tó dákọ wọn ara wọn tó fi tọ́ka dákọ wọn pé ànábì ní ọmọ sọ eléyìí fún yín wa ma atakumur rasul fàhùzóhù ara wọn tó fi tọ́ka tó fi júwe wọn fún ọ pé ẹ̀ ní jẹ́ bàdínlẹ́bì bá ti ní kẹ́ mọ́ jẹ́ wáyà bí irú ajá àtàwọn nǹkan míì tá padà mẹ́nu bà wọ́n náà ṣùgbọ́n al-aslu níbi ẹran jíjẹ ọyàtọ̀ sí àzàbíhà òun náà ni pé aláàlí ní ọmọ jẹ́ àwọn ẹran ọmọ jẹ́ àyàfi àwọn tọ́lọ̀ ń bá ti ní èèwọ̀ ọ̀tọ̀ ní kọ̀díyà pé al-aslu fi àzàbíhà tí wọ́n mọ̀ jẹ́ àrọ́ títà fi mọ báwọn ṣe pa náà àwọn tó wá jẹ́ èèwọ̀ nínú àwọn ẹran lè tí àyà Al-Kùránì kọ́kọ́ gbé wá fún wa ọ̀nà wọ́n jẹ́ oríṣi mẹ́rin àwọn mẹ́ta Al-Kùránì là wọ́n mọ́lẹ̀ ọ̀kan Al-Kùránì jù ń kalẹ̀ ní ju àrò kan tó pé yọ́ mọ̀ so nírìnrìn aṣọ kí ló jẹ́ ká sọ bẹ́ẹ̀ ni pé ó jù wọ́n lẹ̀ ní ẹ̀ńtọ́ gbọ́mọpọ̀n léyìí tó kókó nǹkan sínú ọwà samuel fáwọn ẹran ẹ̀mí náà táwọn náà jẹ́ ìwọ̀ àbáwọn míì tó lẹ́tọ̀ tó jẹ́ pé ọ̀nà tí wọ́n bá gbà pa wọn àti wọn forí wọn sọ ní ọ̀sọ̀ wọn di ìwọ̀ láfi ní àárín àwọn tó jẹ́ pé àrọ́mú lè dáàtì ìwọ̀ làwọn eléyìí jẹ́ fúnra àwọn ojúlówó wọn gan ìwọ̀ ara wọn kàtọ́ pé wọ́n jẹ́ ìwọ̀ látara àwọn tó so mọ́ lè má yàtọ̀ hálẹ́kù bihim ń tó so mọ́ wọn ní ọ̀sọ̀ wọn di ìwọ̀ alukur'an allah subhanahu wa ta'ala sọ fún wa pé kulla ajib fima fima uyiya ilayya muharraman ala ta'imin yata'amuhu إلا أن يكون ميتة أو دم مسفوخا أو لام إنذير فإنه رجس أو فسقا أهل لغير الله به فمن ترى غير باغ ولا عاد فإن ربك ghafurur rahim ọlọ́run sọ fún ànábì sallallahu alaihi wasallam bí kò sọ fún gbogbo ẹni tó bá fẹ́ gbáyé ń rọrùn pẹ̀lú àlàáfíà tó fẹ́ tẹ̀lé lànà tọ́tọ́ sọ fún wọn pé èmi ò rí nínú àwọn ọ̀sẹ̀ yọ́tọ́lọ́wọ́n ọba rán sí mi lásìkò tí ń bá yín sọ̀rọ̀ yìí láwọn nǹkan tọ́lọ́ ń pè léèwọ̀ fún ní ẹran fún olùjẹ nǹkan bọ́ntí bá mọ́ jẹran pé kọ́ mọ́ jẹ́ àyàfi maitatan òkú mbete àwòdánmà masfuhan àbí ẹ̀jẹ̀ kìkì léyìí tí yorùbá mọ́ pè ní lákìsẹ àbí kí ẹ tún pè ọmọ òkè mmanu náà tó kọ́ pé mmanu náà lọ́dọ̀ ìsìlá àti àwọn tọ́jálá burú náà tún lòun náà jẹ́ inú ọ̀rọ̀ yìí náà á débi òun náà so kèwà ti pé èyí tó dì nìkan ó dì kò dì àti èyí yóò nù ran ẹ̀jẹ̀ àwòlẹ́mà ìfìrìn àbí ẹran ẹlẹ́dẹ̀ alukùránì ni a torí pé ẹ̀gbin ni àbí ìsepò kíì ni jíjẹ rẹ̀ bákan náà àbí ohun tó ń bá fi porí nǹkan míì yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala wọ́n bá fi porí nǹkan míì yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala àbí wọ́n dákọ̀ nǹkan míì sí ṣùgbọ́n Kùránì wa ni ṣùgbọ́n ni tí nira bá mú láì jẹ́ pé ni tọ́fẹ́ sàrípọ̀ndá tọ́fẹ́ kọjá ààyè rẹ̀ ẹni tí nira mú yìí ní àlàyé bóyá ebi ń pa síbi pé tí ọba sì jẹ nǹkan kan yóò kú gbogbo àwùjọ ibi tọ́wọ́ wà yẹn pátá kò rí nǹkan kan ju àwọn ẹran tí ọ̀lẹ́tọ̀ yìí lọ wọ́n ihe yọ́ jẹ wọn bá gbẹ́mìíró gbọ́kọ̀bọ̀rọ̀ jẹ́ lájẹ́ kó jẹ́ tọ́mọ dì í lọ lábẹ́ títẹ́lẹ̀ torí pé ọlọ́run ọba wa ọba aláforíjì ni ọba oníkẹni aláforíjì ni fẹni tó jì sọ́fìn pé ń ń jẹ́ tẹ́lẹ̀ àbí ń rẹ̀ láwọn tá padà mẹ́nu balẹ̀ yìí bákan náà ọba oníkẹni fún ohun tí ọba fẹ́ mú kú lọ́wọ́ fún ìtẹ̀ẹ̀sì rí nǹkan mí ìtẹ́ẹ̀jẹ lábẹ́ kọ́ ìdá pé ad-darurat tubihul ma'thurat wad-darurat tuqaddaru bi qadariha pé ìwọ̀nba pé necessity tí ó mú iṣẹ́ tàbá wáyà yìí a rí pé àwọn tó ọjẹ́ lílà mọ́lẹ̀ ní kẹta àbọ̀dọ̀ jẹ́ mbẹ̀ tó sọ fún wa pé mẹ̀tẹ́tẹ̀ òkú irú ẹran wo òun làwọn ẹran tá a mọ́ jẹ bẹ́ẹ̀ náà bahimatul anihar ìran méjì ẹ̀jọ láwọn ẹran tá mọ́ jẹ táyà ti gbé fún wa wọn suratul anihar àgbò ni akọ rẹ̀ abo rẹ̀ màálù akọ rẹ̀ abo rẹ̀ akọ rẹ̀ abo àti mọ̀pá àmọ́jú àwọn eléyìí yàtọ̀ sáwọn míì tí hadith gbé wá fún wa pé a lè jẹ sáàpàdà débi èyí tọ́lọ́mọ ní kí àkókò ọgbà wá débẹ̀ ṣùgbọ́n lórí àwọn tá a kà yí lásán gan àwùjọ wa ń bàjẹ́ látara rẹ̀ àwọn èèyàn ń jẹjẹkújẹ àwọn kan bẹ wọn ò fẹ́ jẹjẹkújẹ àwọn kan ń fún wọn ní jẹkújẹjẹ ń dá làáfíà wọn rú táwọn eléyìí náà tí wọ́n ti ń fún wọn jẹ táwọn yọ ọmọ kújẹkújẹ làwọn ń jẹ tí wọ́n ti ń balẹ̀ kìámà tara wọn jẹ́ ní pé lábẹ́ mẹ̀tẹ́tẹ̀n eléyìí kọ́ àwọn onírìnrìn àwọn ẹran tó lè tọ́ta àmọ́ jẹ tí ọ̀sá já ń bẹ̀ kò ì sẹ́lẹ̀dẹ̀ ń bẹ̀ torí pé ó kọ́ tiẹ̀ náà jáde lọ́tọ̀ kò sínú àwọn ta ní mẹ̀tẹ́tẹ̀n torí pé òun ẹdúnbù ẹ̀ ni yóò tẹ̀lé sí pálọ́nà ẹ̀sẹ̀ rí àǹtẹ́lẹ̀ òun ọ̀lẹ́tọ̀ so bákan náà ẹ̀jẹ̀ kìkì bákan náà ẹran ẹlẹ́dẹ̀ àti ohun tó ń bá fi sọ kó láwọn àfáà wa sọ fún wa pé bẹ́ẹ̀ bá sọ fún wa pé èyí tí wọ́n fi porí nǹkan ẹ̀mí má òfin làlẹ́ ọ̀yọ́ rẹ̀ wọ́n ni eléyìn gan pẹ̀lú ó ti kó mẹ́tẹ̀ẹ̀ta àkọ́kọ́ yẹn sínú ó ti kó òkú mbètè sínú ó kó ẹ̀jẹ̀ kíkì sínú ó dọ́ ti kó ẹlẹ́dẹ̀ sínú torí pé kí ni tó bá ti jẹ́ wọ̀ la yumkinu an tó bá ti jẹ́ wọ̀ súnmọ́ fún nǹkan yàtọ̀ kódà wọ́n dákọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala lé lórí ìwọ̀ ni ọlọ́wọ̀ sí nígbà lọ́wọ́ ọ̀rọ̀ ẹni tó bá ṣe bẹ́ẹ̀ káwá mú lẹ́yọ̀ kọ̀ọ̀kan alìbàyìtẹ́tù òun náà ni ẹran tó jẹ́ aláàlí fún wa láti jẹ láwọn tá a ti dákọ sẹ́yìn ṣùgbọ́n ó kú ẹran yìí kú àbí wọ́n pa bìdúnì sùkátì sẹ̀rẹ̀ wọ́n pa ní ọ̀nà tí èsì pẹ́sìn ní kí kápá gbà ni wọ́n fi pa gbà bọ́yọ́ kú fúnra rẹ̀ ẹran tó kú fúnra rẹ̀ níta lè pé ó kú lọ́nà tí fẹ̀rí àfi rọ̀ o ó kú fúnra rẹ̀ àní jẹ́ àbáwọn kan náà lọ pa ṣùgbọ́n kì í sọ̀rọ̀ tẹ́sí gbà ní ká pẹran ni wọ́n fi pẹran àbùkátù sẹ̀rẹ̀ ń yàtá mẹ́nu báyìí a ní bùkátà sí pé àwọn tí ń ṣiṣẹ́ láwọn àtẹ́ńdà káàkiri àwọn tí ń pẹran fún yẹn ń padà bá fẹ́ ṣènáwó àwọn tí ń pẹran láwọn ilé oúnjẹ wọ́n ní ìdánilẹ́kọ̀ọ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ wa ní jókọ́ mùsùlùmí tó jẹ́ pé ìsìláàmù wá sí lára wa ẹ̀kọ́ rẹ̀ ò sí lórí wájẹ́ pé tó bá bùkátà ẹ̀sìn rẹ̀ yóò mọ̀ sọ́bi tí ó jẹun nígbàtí ó bá ti jẹ́lé rẹ̀ lọ́fẹ́ jẹun ó lè mọ́ lè sọ fún ọ pé èèwọ̀ ní nǹkan yìí ṣùgbọ́n kẹrin ọ̀balẹ̀ ẹ̀sìn náà sì sọ fún ọ pé ká sọ ẹ̀sìn wa nígbà tá ti rí ìrújú mbẹ̀ ni pé èwo wá ní dùkátù sẹ̀rẹ̀ ń yà ìpẹrin tó bá tẹ̀sí mu òun náà ni kọ́tí o muslimin aw kitabiyin zakaran aw hunsa al-mumayyiza òun ni tamam min al-muqaddami òun náà ni bọ́yá ẹni tó jẹ́ mùsùlùmí àbẹ́ni tó jẹ́ kìtàbíyù ẹni tó jẹ́ yahudi àbí nàṣọ́rọ́ ohun tí wọ́n fi mú un náà wọ̀ òun náà ni pé nígbà ẹ̀kọ́ kòrán sọ fún wa pé ohun tí àwọn tó bá jẹ́ alùkìtàbí bá pa ẹ̀tọ́ ni fún yín àwọn àfáà ẹni sì kò pé ohun tí wọ́n gbà lérò pẹ̀lú ohun tí wọ́n bá pa òun náà ni àbí oúnjẹ wọn tí wọ́n gbà lérò pé wọ̀tọ̀ àwọn alùkìtàbí òun náà lẹ́ran tí wọ́n bá pa ṣùgbọ́n òun náà wá ní mọ́jẹ̀mú mọ́jẹ̀mú pé kí ló fi sọ rí dọ́kọ̀ àwọn àlàyé eléyìí ti wá láwọn àsìkò tí mọ́jà sọ awuyewuye àtàwọn ọ̀rọ̀ àwọn onímọ̀ lórí rẹ̀ wọ́n ti fi mímọ̀ hanra wọn sọ́tọ̀ àbí ọ̀tọ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé ó pa átàwà sí mọ̀kútọ̀ ọkẹ̀ pẹ̀rẹ̀ ordinarily ẹnìkẹ́kẹ́ ọ̀bára wọn fà kẹ́kẹ́ lórí eléyìí mùsùlùmí lè jẹ́ ṣùgbọ́n lọ́nà wo lọ́gbà pa tó gé ohun tá mọ̀ sí alhulqum òun náà ni Eh, gògóńgò èyí tó ń pè ní warjain warjain òun náà ni eh, jugular vein àwọn kasan méjì tí mọ́ páàsì ẹ̀jẹ̀ abọ̀dọ̀ ensure pé ó gé láti ibi ọrùn rẹ̀ látọwọ́ wájú kò ní jẹ́ pé látẹ̀yìn ní ó ti lọ gé àbí látàbẹ́ ní ó ti lọ gun torí pé àwọn tọ́jú àwọn onímọ̀ sáàb wọ́n yẹjú pé ọ̀dà tó bá gun látẹ̀yìn tọ́jú pé lọ́wọ́ kẹrin tó ìṣètò kú tó sí ìrẹsọ̀ ṣùgbọ́n etí ò mú fàǹfà wá ni pé kásá rí pé ó dú láti ibi ọrùn rẹ̀ a sì mọ̀ pé ohun tá a fi pẹ̀rẹ̀ àìfi ìkànnà pẹ̀rẹ̀ àìsí fi pákó àìfi pẹ̀rẹ̀ ọjẹ́ bí ọ̀bẹ àìsí fi yín àìfi gbogbo tá a bá fa àwọn nǹkan tá a sọ yìí tá a fi wá fi pa ṣẹ̀ríyà ọ̀ oníkọ̀tọ́ ká jẹ láwọn tá a fi ẹ̀fún dúnbù nìyẹn ṣùgbọ́n nàbàgbà dúnbù rẹ̀ ká má ti sọ àwọn tó kú kalẹ̀ o tàbá wo bíi pé ọ̀nà ìwọ̀n gbà páì àbí sọ wọn fi péré nǹkan míì yàtọ̀ sí èyí tí bá di ọmọ pé èyí tó kú kalẹ̀ fúnra rẹ̀ káyẹjú ètò kó kalẹ̀ fúnra káwọ́ ọ̀nà táwọn èèyàn gbà fáwọn èèyàn ní òkú ìbẹ̀tẹ̀ jẹ tàbẹ́rẹ tí ò lẹ́tọ̀ ètò kó kalẹ̀ fúnra rẹ̀ ẹnu kò pé àbọ̀dọ̀ jẹ́ ikú fúnra rẹ̀ yìí ó lè wá kọjá àwọn tíbí kùránì sí làámọ̀lẹ̀ fún wa pé tó pè ní alimunhanikọ̀ bóyá okùn lọ fún lọ́rùn tí ikú fúnra rẹ̀ àbí ìtọ́jú alimọ̀kúzà òun náà ni èyí pé wọ́n lùpa wọ́n lùpa ni ra wọ́n dí ìṣúnú kẹ̀kẹ́ wọ́n lùpa tó jẹ́ pé lè nà bẹ́nu bí tí mo láàmẹ́nu bà láwọn ọ̀nà táyẹ̀ ń gbà fáwọn èèyàn níjẹkújẹjẹ tàbí alìmùsàrá díà èyí tó yẹ kí bọ́yọ́ ọjábọ́ láti rí ọkọ̀ àbọ́ jábọ́ láti rí òkè látòkè ilé ẹ̀rìn yẹn ṣubú lulẹ̀ ló fi kú àgbọ̀dọ̀ jẹ́ àbọ̀dọ̀ ogún ti tóbi tó jọ́ ìdí ti ń sin mọ̀lú yìí bọ̀ jọ́ ti ń sin orúkọ yìí bọ̀ jọ́ ti ń sin àgbò yìí bọ̀ àgbọ̀dọ̀ wo àbọ̀rọ̀ wòye pé ah, a wù ọlọ́run tó fún wa tó ti wà ní ìbùbù rẹ̀ pé àwa láásìn àwàkọ́lá jẹ wọ̀nà tí hà eléyìí òun lè tó jẹ́ pé ẹran ẹgbẹ́ rẹ̀ lọ́kàn pa ayé alùpàá nígbà wọn lè wá pàbọ̀rọ̀ jẹ́ lábẹ́ àwọn táwọn ní almaitat bákan èyí tí àwọn ẹranko abìjà tí wọ́n bá pa wọ́n máa akala sábò tí wọ́n pa tí wọ́n jẹ tí wọ́n jẹ ń bẹ̀ àbí èyí tí wọ́n pa sórí òsà àbí nítorí òsà wọ́n lè fọ́ pa sórí rẹ̀ ọ̀sọ́ wọn pa nítorí òsà gbogbo àwọn eléyìí aya gbé wá fún wa náà sọ́tún máìdà aya ẹlẹ́ẹ̀kẹta pa àbọ̀dọ̀ jẹ́ gbogbo àwọn eléyìí pátá tàpé àwọn kan kú kalẹ̀ fúnra wọn àwọn kan àwọn kan lọ pa wọ́n ṣùgbọ́n náà tí wọ́n torí ẹ̀ pa wọ́n àti bí wọ́n pa wọ́n sí ọsọ wọ́n déwọ̀ fún wa lọ́gbà tí wọ́n bá ti pa wọ́n lọ́nà tọ́gbọ̀nà sẹ̀ríà àgbọ̀dọ̀ jẹ́ kódà fáwa Ibn al àwọn máwọn ẹ̀kọ́ ti ń bẹ nínú kámọ́ yẹn wá fún wa yàtọ̀ sí pé òfin Ọlọ́run lágbọ́dọ̀ tẹ̀lé wọ́n wá mú àwọn aburú tí ń bẹ ń bi jíjẹ rẹ̀ wá tó jẹ́ pé ẹ̀tọ́ ìmọ̀tayé ìtọ́jú òní náà kọ̀ tako wípé aburú ń bẹ níbi mímọ̀jẹ̀rú àwọn ẹran bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ ń bẹ nínú àwọn tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ àwọn míì sì mọ̀ kódà ẹlòmíì fowókọ̀ ẹ̀sìn bójú ni pé ẹni tí máa ti ń ná ilé alágbígba ilé olóògùn ò lè bọ́ ń bi kọ ọmọ jẹ ẹran òkú ìgbèkè lọ́nà tí mo fi ní ẹlòmíì mọ̀ ọmọ jẹ́ ẹlòmí ọ̀fẹ́ jẹ́ wọ́n fún jẹ́ ẹlòmí sí rìnrìn tí ó fi jẹ́ lọ́nà àkọ́kọ́ ni pé láwùjọ tá a wà àwọn tó láwọn ń ṣètọ́jú àwọn èèyàn kódà agúnmu lásán lẹ́lòmí òkú òun ṣe wọ́n wá sọ pé ṣùgbọ́n yóò pàdìẹ fún agúnmu yẹn o àwọn lè pé yóò pàdìẹ fún agbo yẹn o òun ọba ti pa fún bẹ́yà pé torí ẹnìkan ń gúnṣẹ́ káti mọ̀ pé gbogbo ọ̀sẹ̀ tó bá yìí ti ń pa ẹran fún tẹ́lẹ̀ náà tẹ́lẹ̀ iṣẹ́ ìṣẹ̀ ìtọ́ni ni ìtàlìjànú ni wọ́n lè pè ń sàárà rẹ̀ wọ́n lè pè kọ́wà da ẹ̀jẹ̀ rẹ̀ síbi ọ̀sẹ̀ tí ń gún kódà gún wọn tí èèyàn jẹ nígbà míì náà wọ́n lè pè kún ẹ̀jẹ̀ tó pa yẹn ní kún fi gbó tó bá jẹ́ pé torí àníyàn ẹrú nǹkan yẹn ni wọ́n fi pa fún iṣẹ́ kan bẹ́ẹ̀ ó ti bọ́ sí fún un tí wọ́n pa fún nǹkan wa ta'ala torí pé gbogbo ń tó àwọn ìyẹn fẹ́ sí ìyàwó kọpẹrẹ obìmọ kọpẹrẹ afẹ́síléyà kọpẹrẹ ẹ̀fẹ́sì túnú àwẹ̀ náà ẹpẹrẹ ẹ̀rẹ́kẹ̀ ń wù yí jẹ ẹpẹrẹ táyà ti gbé wá fún ọ pé a ti là kalẹ̀ fún yín àwọn táà mọ́ torí ẹ̀ pẹ̀rẹ̀ láwọn ọ̀nà tọ́lẹ̀tọ̀ kódà láwọn ohun táa rírí ẹlòmíì jọ́kan nìkan lẹ́nìkan fẹ́ dá sàrà kẹfẹ́ nìkan wá ní tí ọba padì ẹ o yọ ọ́ nẹ̀ sí oòrùn yọ́nà sí ibi tó rùn ti yọ yọ́nà sí ibi àbí kó fi yígi kẹpo kọwáṣẹ̀ pa gbogbo ẹni tó bá jẹ́ bí irú eléyìí wọ́n jẹ wọ́n jẹ mẹ́yì tátù wọ́n jẹ kùnbètè ohun tí ò lẹ́tọ̀ làwọn fi sọ fún wa pé kìí ṣe gbogbo sàárà tó máa ń pè ní sàárà tó jáde nílé ẹni tí ń gbígba adágbígba ilé ẹni tó jẹ́ pé aláwo ni olóògùn ni mùsùlùmí lè jẹ ẹ̀kọ́ ọ̀rọ̀ mùsùlùmí là ń sọ yìí torí pé ó lójú tí ó jáde ń bẹ̀ ní sàárà tó jẹ́ pé bó ṣe tọ́ bẹ́sìn wá ṣe tọ́ àti bó ṣe yẹ nípìnlẹ̀ sàárà yẹn ni wọ́n fi sọrí àbí bọ́ tẹ̀ sí sí ọ̀nà àkọ́kọ́ lélẹ́yìí ọ̀nà ẹlẹ́ẹ̀kejì àwọn òkú mbẹ́tẹ̀ yìí ta ní oríṣiríṣi ni táwọn yẹn fi ń jẹ lọ́dẹ̀ tó o lè lọ sí ìfẹ́ rí ọ̀yá kódà ń bẹ nù rẹ ẹyẹ tá a gbọdọ̀ jẹ tẹ̀kí bá bá ti ẹ̀jẹ́ gan ó ní bá ti pa wọ́n lọ́yìn tí sẹ̀rí alúgbà lẹ́tẹ̀ọ́ ṣùgbọ́n wo àwọn tí ń ta àwọn òkú ẹyẹ káàkiri wo àwọn tí ń ra òkú ẹyẹ káàkiri òun ni wọ́n gún pọ̀ òun ni wọ́n jò tí wọ́n àbí wọ́n gun sí lúbúlúbú fún ọ

ẹran tó kò sí àdìsí kan àbáyà Kùránì tó sọrú eléyìí o wípé nǹkan tó jẹ́ nǹkan haram so nígbà wọn bá ti kun lọ́dà bákan so ṣètọ́ ni wọ́n kun aburú ní ọ̀dà ọ̀dàdàdà fáwọn èèyàn pé bóyá fún oró pé òun tọ́tọ̀ nìkan mọ̀ síbẹ̀ ó ti yé wọn náà ju mo ṣe sọ lọ níbẹ̀ nínú àwọn ẹyẹ tá a gbọ́dọ̀ jẹ́ tí wọ́n fi ń jó oògùn èkúté

bí wọ́n náà ṣe ń gbọ́ yìí bọ́yá àfáà ni ọ́ bọ́yá ọmọ kéwú ni ọ́ bọ́yá mùsùlùmí ni ọ́ wọ́n náà tún ṣe ìwádìí lórí rẹ̀ dáadáa tọ́kàn rẹ̀ ọba balẹ̀ torí pé kí wọ́n sọ fún ọ pé ìwọ̀ ni torí pé báyá kí wọ́n lè fi ilẹ̀ káwọn ọmọ jẹ́ kọ́ kásì rántí pé ń tọ́lọ̀ ọba lọ́lẹ́tọ̀ lẹ́ran tá lè jẹ ọ̀pọ̀ ju ń tọ́lọ̀ ṣe léwọ̀ lọ àwọn nǹkan tó jẹ́ ìwọ̀ pé ẹmọ́jẹ̀ yìí ẹmọ́jẹ̀ yìí wọn ò tó one percent káti ẹ̀fọ́ pé tẹ́ẹ̀nì nínú ọgọ́rùn nínú nǹkan tọ́lọ̀ ṣe lẹ́tọ̀ fún wa eléyìí bẹ́ẹ̀ lábẹ́ alimẹ̀yìtàtù pé ọlọ́ni èèwọ̀ ní ká jẹ òkú mbete ẹlẹ́ẹ̀kejì tápẹ̀ ní adamu masfo ẹ̀jẹ̀ kíkí àbí ìjí òjò ẹ̀kí náà léyìí tó jáde látara nkẹta adúmbú so eléyìí kìí ti kébọ́yá pípà tá a pẹran tán tá à ń gbé ẹran bí àwọn ẹ̀jẹ̀ tí wọ́n kù ní báyá bí ọrùn àwọn eléyìí ò kó sínú rẹ̀ nínú àlàyé àwọn eléyìí ò kó síbẹ̀ pé ẹ̀jẹ̀ yẹn ò mọ́ tán lára rẹ̀ àbí bí àwọn tẹran náà gbé bí ẹ̀jẹ̀ díẹ̀ wà rárá ńgbàtẹ́ wọ́n sáà ń rí tírẹ́sìsì rẹ̀ ńlẹ̀ eléyìí ò sínú rẹ̀ ẹ̀jẹ̀ tó jáde gangan yẹn òun ni tí òfin ẹ̀sìn sọ fún wa pé ìwọ̀lé lè jẹ́ wọ́n wá ní kí wá sí pé nígbà wọn bá fẹ́ sọ di kíkí tí wọ́n sọ ọ́ di bóyá lákìsẹ́ wọ́n pè ní àbí mẹ́nu wọ́n pè lẹ́ẹ̀kan ni so wọ́n ní kódà ní mímu rẹ̀ ìwọ̀ náà lòun náà torí pé kí ni yàtọ̀ sí pé ọlọ́run ló jẹ́ ìwọ̀ àwọn onírìnrìn àmọ́dí ní ń bẹ lára rẹ̀ kí mọ́ á dààmú ara eléyìí bẹ́ẹ̀ ń bẹ nú àwọn èèyàn pé torí kọ́ lẹ́ẹ̀sì dẹ́kun ohun tó ń kàn gé sí tàṣù bámúlélẹ́yìí tọ́ba dúngbò mọ́lù ẹ̀fúnmi lẹ́jẹ̀ rẹ̀ àbáwọn ẹranko mìíràn lọ́nà àkọ́kọ́ àbáwọn tá a sọ fún wa náà pé ohun tí wọ́n gún kó ló lè jẹ́ tọ́jú ara ni wọ́n pè tí wọ́n sì da ẹ̀jẹ̀ ẹranko síbẹ̀ tí wọ́n kó mọ tó bá káwọn èèyàn mọ jẹ́ ohun tí ẹ̀jẹ̀ ẹranko òfin lẹ́tọ̀ kọ́nà lẹ́ranko táà mọ́ jẹ pé àti bísí lára pa lóòótọ́ ẹ̀jẹ̀ tèèyàn gẹ́gẹ́ ọ̀lẹ́tọ̀ gbogbo tó bá ti ẹ̀jẹ̀ lára ọmọ ẹ̀dẹ́yàn ìwọ ni láti pa jẹ́ eléyìí ló fi jẹ́ àmọ̀ pé báyá lápẹẹrẹ nísìn so èyàn sí ẹ̀yọ́ nǹkan kẹ́ńtì èyàn wá ń sọ òun ó fi kí agbó fún òun náà ní ẹ̀yọ́ ìyá rẹ̀ ní ó da nọ́mbà wọn rẹ̀ sínú kíníkan àbúwọ̀ náà tọ́jọ́ pé èyí tó ń pè lápò mọ́ eré òkè ìgbọ̀nsẹ̀ ni wọ́n kójọ tí wọ́n jò tí wọ́n fẹ́ lómìn ìbẹ́nu ìṣèlé tí wọ́n ti ṣògùn fẹ́lẹ̀ sí ìfẹ́ ọmọ jẹ gbogbo tó jẹ́ lára ọmọ ẹ̀dẹ́ èèyàn èèwọ̀ ni fún ẹ̀dá kẹta láti mọ kì í bọ̀ nukọ́ ọmọ jẹ. ní kíkà wá fẹ́ pé ẹ̀jẹ̀ bẹ́yà lára adìẹ ni bẹ́yà wọ́n kó o má gúnmọ́ ni wọ́n ti kíní kan ni àbúrò náà wọ́n ti ẹ̀ lọ ni wọ́n ti kíní kan èèwọ̀ ni fún wa láti kì í bẹnu wa nínú àwọn nǹkan tó jẹ́ wọ̀ tó jẹ́ pé a ti di ẹni tó ṣẹlọ́hùn ìyẹn ti dáràn bákan náà torí pé ohun tó bá jẹ́ pé ẹsẹ̀ ohun tí kọ́ra ńlá mọ́lẹ̀ pé ẹ gbọ́dọ̀ débẹ̀ tí ẹ bá débẹ̀ níbẹ̀ náà àwọn ẹ̀ṣẹ̀ ńlá ìyẹn ti dá kẹ́nu àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ó sì tún ti kọ lẹ́tà sí àwọn àrùn oríṣiríṣi ilé ìnira ẹlẹ́ẹ̀kejì ìran ẹlẹ́ẹ̀kẹta òun náà ni lahmul hamzir báyà tá a kà fún wa òun náà ni ẹran ẹlẹ́dẹ̀ ilé ìkúnkálukú ló ti mọ́ kò sókọ́ tí wọ́n yé pè yìí bó ti dọ̀tí tó yẹn pẹ̀lú tàkùn bàtẹ́lẹ̀ bá fẹ́ sọ̀rọ̀ òdì ó lè pe àfinjú ẹran ni kí wọn ó sì tọrọ bí ṣe wọ́n rí kí wọn ó rí bẹ́ẹ̀ arí gọ́tà sùn síbẹ̀ lójijì pẹ̀ra a mọ kura mọ́ yóò tọ́ mọ kí ẹnu bọ́ so eléyìí kódà arí nù àwọn àfọwọ́ onímọ̀ tí wọ́n ní ẹni tí bá mọ́ jẹ́ tí wọ́n mọ́ jẹrin yìí yàtọ̀ sí pé ayé alukóran ti làámọ̀lẹ̀ fún wa pé ìwọ ni wọ́n jí oyé wa pé ohun tá à ń pè ní àdìyásà kéèyàn ọmọ ní kọ́mọ́kùn lámọ́ kó rí kẹ́nìkan kẹ́ gbéyàwó rẹ̀ kọ́ kọ́dà kọ́ mọ́ jètì ara wọn àdìyàwó rẹ̀ báyìí ọmọ báyàwó rẹ̀ ṣèṣìn kò ní níkàkún mọ́ tí wọn náà bá wá wòye lóòótọ́ tọ́ba àwọn tí sábà mọ́ jẹ́ ó rí pé àwọn ìyàwó wọn wọn bọ̀ bá àwọn ṣèṣìn so wọn ni mo ti jẹ́ yóò dìgbà yus nínú àwọn táwọn ẹbí ní òní wà lẹ́jẹ̀ náà yọkú tí ọba tiẹ̀ wọ́ yọ pẹ́ ẹni tó rí pé ìyàwó òun lọ àtẹnìkan ọkùnrin tí ọmọ ọfọ kọra wọn ẹni ó gbéyàwó rẹ̀ lẹ́sẹ̀ ẹ̀bọ̀dákẹ́dákẹ́ máa ń gbéyàwó yín lẹ́sẹ̀ nígbà wọn jọ ń lọ ìrìn àjò ẹ bá ń gbé wọn lẹ́sẹ̀ bá ń gbé lẹ́sẹ̀ à bí a ṣé kí n gbé àtọ̀ èmi náà mo ní ẹgbẹ́ bí mo ní nǹkan mi tó gbogbo eléyìí ẹtí bá ń gbé wọn tí èèyàn bá mọ́ jẹrin ẹlẹ́dẹ̀ nínú tí wọ́n bí sára yẹn ní ìní yóò sọ nìyẹn di dayus tó rinlẹ̀ lákọọ́lẹ̀ bákan náà algerisa finufus yóò pa á kò lára rẹ̀ kò sí lè inú ẹ̀mí pákọ́kẹ́ wọn kọ ìbàjẹ́ àbí ìfù kí ara èèyàn mọ gbáyágíyágí yóò mọ para rẹ̀ díẹ̀díẹ̀ wọn látara àwọn tí nǹkan yẹn ń jẹ eléyìí láwọn ọmọ tọ́lọ́hún sí gàgá rẹ̀ látara tẹ́gíríbà fáwọn kan náà àwọn onímọ̀ lélẹ́yìí kápẹ́ wáṣẹ́ ìwò míì tó jẹ́ pé àwọn tó jẹ́ oní ilmu tibbil hadith àwọn tó jẹ́ àwọn dókítà àwọn tí wọ́n ń sọ́dí ẹranko àwọn tí ń bẹ lára wọn táwọn náà tún wá sàlàyé wọ́n jẹ́ òye wa pé sẹ́yẹ̀mọ̀ pé ọ̀rá lọ́pọ̀ lára ẹran yìí ẹlẹ́dẹ̀ yìí tálkùá ní ìwọ̀ ní fún wa láti jẹ́ wọ́n ní jíjẹ rẹ̀ ìmọ̀ bí àwọn àmọ́dí ìmọ̀ bí obesity náà kíyàn tó bí ń tókù tó ó náà rí yẹn àti àwọn àmọ́dí ní ìtọ́jẹ́ pé àwọn àwọn dókítà gan ipa àwọn òtí ìkákòkòrò tí mọ́ sára rẹ̀ dára àwọn èèyàn tó pé ọ̀kẹ́ mẹ́nu rẹ̀ kòkòrò tí mọ́ bẹ lára rẹ̀ tọ́jẹ́ pé inú rẹ̀ ní mọ́ gbé kódà bí kòkòrò ṣe rí ní sísan ara rẹ̀ ọ̀rá kòkòrò ọ̀rá ara kòkòrò yẹn gẹ́rẹ́ ní pig fat pé ọ̀rá ẹlẹ́dẹ̀ ó kọ kòkòrò yẹn nínú àkọọ́lẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n yá lò so òun náà wọ́n ń pè ní tranigina kòkòrò yìí wọ́n ara ẹranko tí máa wà jù òun náà lára ẹlẹ́dẹ̀ tó bá ti wà lára rẹ̀ kòkòrò yìí ń bí tẹ́ni ẹ̀ máa dé ó lè lo twenty years lẹ́yìn ìgbà tẹ́yẹ̀ yẹn bá kó látara kọjá lára ẹlẹ́dẹ̀ tí ó sì mọ ọbẹ̀ sọ pé kò sí wọ́n lè lò tí kòkòrò yàn ní ti kú illa ayasha Allah wọ́n níbi tí ìmọ̀ gbé jù lára ẹlẹ́dẹ̀ dòníta ń sọ̀rọ̀ yìí wọ́n ní wọn ò tí ì rí nǹkan kan láti fi ṣẹ́gun orú kòkòrò yẹn láti mọ̀ pẹ́tọ̀ nǹkan tó jẹ́ nǹkan ẹ̀wò tẹ́lẹ̀ gbogbo àdánwò ní mọ̀ sódò sí ìlà tọ́wá ti kó sára ẹni tí ń jẹ́ bá ti lẹ́mìí rẹ̀ ó gùn ní ẹnìyẹn ti kó tí ọmọ bá yí ọ̀kan lélẹ́yìí lásán nínú onírìnrìn àrùn tí ń bẹ́ẹ̀ tó lè jẹ́ pé kìí tó wá sí pé bẹ́ẹ̀ pìlẹ̀ àrùn yìí nìkan ṣùgbọ́n lọ́wọ́ ọba ó ṣe àwọn nǹkan tó dáa lẹ́tọ̀ fún wa sọ wa pé kullu ma fil ardi halalan tayyiba ó túnmọ̀ pé ohun tọ́lọ́ bá ti ní èèwọ̀ ni kò lè jẹ́ tó yíbà kò lè jẹ́ nǹkan tó ṣe kíni jẹ́ ọ̀tara lóore ilé iná ìta wákà yìí náà bá a ti mú wá fún wa ọ̀nà tí ẹlòmíín gbà jẹ́ tí ọmọ kóhun jẹ́ láwùjọ wa lénìí àwọn tó ń fà wọn ṣe ṣíṣe báyà lórúkọ mùsùlùmí lórúkọ ẹni tí èsè mùsùlùmí wọ́n mọ̀ ń fi ẹlẹ́dẹ̀ yìí wọ́n fi ń ṣoògùn fún yín ẹ̀yin tẹ̀ nílé aláwo. tẹ̀ nílé òpera ẹ̀ ní mùsùlùmí má jẹ́ mùsùlùmí torí pé òun owó wọ́n pe àwọn sí ẹran ẹ̀dẹ̀ fún ọ tó bá ti jẹ́ kára ó lè dè ọ́ àbí ẹ̀kẹ́ ń pè kódà ara àwọn tó ń pa àwọn ń ṣètọ́jú ara lóògùn ara náà tó jẹ́ pé ìgbọ̀nsẹ̀ ẹran ẹlẹ́dẹ̀ yìí ni wọ́n ń dà mọ́ nǹkan tí wọ́n ń fáwọn èèyàn mu ń tà ń sọ yìí agbọ́sọ nìkan kọ́ ń ta àrí táwọn èèyàn ṣe ni tẹ́yìn sì dúpẹ́ tó ìjẹ́ pé gbogbo tọ́lọ̀ bá ti pèlé wọ̀ wọ́n ní a nílò kódà kí owó kó mú nǹkan kankan kúrò ní nítorí yẹn yóò bí èyí tó jù ń lọ sára yẹn so àwọn yẹn wá ń jẹ́ àwọn tí ọ̀jẹ́ kún pàwọn bìkàṣẹ̀ jẹ́ kóhùn gẹ́gẹ́ wọ́n kẹ̀sì bẹ́ẹ̀ ẹ̀ ń jo. àwọn tí rí ẹlẹ́dẹ̀ àwọn tó jẹ́ mùsùlùmí ẹmọ bí wọ́n ń tà ẹmọ yìí tẹ̀ ń rà gbogbo eléyìí kọ́ ẹ̀ka bá lọ́wọ́ mùsùlùmí ẹni tí wọ́n náà báyìí ti rí kúwọ̀ ọ̀já àfá ọ̀jẹ́ tí wọ́n bá ti rí pé máa ń bẹ lára kọ́dà kó pera ẹ̀ ní ṣùgbọ́n tí wọ́n sọ fún ọ ni pé ó pe ìnira ti dé tí ìnira bá ti dé sábà ní tóra rẹ́rà bá rí wàhálà hàn án ọwọ́ bẹ́ẹ̀ pé ta ló tú àlìsìtìrọ́rù nú ayé yẹn sírù ti ẹ̀yẹn rí torí pé ṣètọ́ọ̀nì ní sọ fún ọkọ̀ tó bá jẹran lẹ́dẹ̀ arọ́ dì ọ́ ìnira tó tún bá ọ sí. wọ́n fún yín wọ́n fáwọn èèyàn jẹ ìgbọ́tọ̀ ń gba wọn jó kí ọmọ fífọ́kọ tí wọ́n lè ṣàlàyé rẹ̀ fún ọ àwọn mùsùlùmí tó wà conscious tó mọ̀ nípa àwọn ọ̀tọ́jú oògùn ibi náà wọ́n nà bá wa pé ah, oògùn eléyìí báyìí o ah, ó dàbí pé ó kọ̀ǹtéènì nǹkan tí mùsùlùmí ọ̀gbọ́dọ̀ lò ilé kọ̀ǹtéènì nǹkan tí mùsùlùmí ọ̀gbọ́dọ̀ lò kódà débi pé àrípọ̀ndá fẹ́ débi pé nǹkan tí ò ní gan-an láwọn nǹkan táwọn mú wọ́n lè pé wọ́n tú ẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀ sínú rẹ̀ ẹ̀gbọ́dọ̀ mú mọ́ ẹ̀yẹ́ torí pé báyìí wọ́n ti ṣe rọ̀ kò tó lè sọ pé nǹkan báyìí di èèwọ̀ wọ́n fi nǹkan báyìí sí á ṣe ìwádìí tó ṣe kíni tó múnádóko táàsì rí pé lóòótọ́ bẹ́ẹ̀ lórí ká tó mọ̀ sọ fáwọn èèyàn gbé ìta ń sọ yìí wọ́n ń fi eegun ẹlẹ́dẹ̀ kí àgbo pé báyà kọ́ mọ́ ó lè mọ̀ sí pírípírí tẹ̀sìmọ̀ pa àwọn ìyàwó ńlẹ̀ Yorùbá tán bá ti fi kàgbó fún tán bá ti wẹ̀ wọ́n tọ́ sí wọ́n tún fún mu eegun kìnìún gbogbo àwọn ẹranko èèwọ̀ làwọn eléyìí wọ́n náà sì mọ̀ wọ́n ń jó awọ àwọn ẹran yìí fún ọ pé ọmọ jẹ́ àkótágìrì eegun ẹkùn gbogbo àwọn eléyìí ìwọ ni lábẹ́ àwọn tí alukurani tọ́ka fún wa pé anabi ni ó sàlàyé àwọn eléyìí fún yín wa ma atakumur rasul. fakhuzuhu wa ma nahakum anhu fantahu. torí bí àwọn òkú ẹkùn tá a yà lọ ló kí n mú àyà yẹn wá so àwọn yẹn wá ń ju eegun rẹ̀ náà so tó jẹ́ pé ibi jíjẹ eegun rẹ̀ àbí jíjẹ ìmọ̀ bí àmọ́ tí wọ́n ń pè rheumatism àtàwọn àmọ́dì míì tó jẹ́ pé àwọn àmọ́dì tó burú sára tí àdúgbò àwọn nǹkan yìí ikú ọ̀nà ìbá sọ fún ẹ ẹ wá fẹ́ gun gbáṣí ẹ fẹ́ gun kíníkan ni ebi ọ̀jẹ́ ebi ṣe kíníkan ni ká sọ̀ra fún àwọn tá a jẹ́ mùsùlùmí eléyìí ni ìran ẹlẹ́ẹ̀kẹta tàṣọ fún wa pé ìtọ́jẹ́ lẹ́ẹ̀kẹrin òun ti kó sínú àwọn tá a kà yìí àtàwọn míì tá a kà wọn bá ti fi porí nǹkan ní yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala níbà nínú rẹ̀ àwọn ará wọn mi sọ pé àdíjà nẹ́bí lọ́tọ̀ka rẹ̀ fún wa jẹ wọn a ti ráwọn tẹ́pàdé ló sọ́ka fún wa pé ẹ̀jẹ̀ àwọn eléyìí anábì sọ fún wa pé ẹ̀jẹ̀ méjì ọlọ́run bá ṣe ní ẹ̀tọ́ fún yín eléyìí ni àmọ́ àti kí láàmọ́ kò ti ń bẹ lára ẹran bẹ́yà fùkú so a rí pé bí ẹ̀jẹ̀ lòun ní orí ọwá ní wà mẹ́yì tàtàn àti òkú mbèsè méjì eléyìí ni àjàrọ́d ìrẹ̀ èsúsú ẹ̀rọ pé àwọn eléyìí tó bá ti gbómi kalẹ̀ tó ń bá rẹ̀ sí abẹ́ parẹ́ àyẹ́tẹ́ yọ̀ bẹ́ ti rẹ̀ pàfẹ́ du àyẹ́tì dẹ̀nà ń fà fún rẹ̀. àyẹ́tì dẹ̀fà àtàǹtà náà níbi tí wọ́n bá ti kọ̀ láwọn bíi màdúgbò àwọn ìlú kan bẹ nílẹ̀ haúsá tí wọ́n ń jẹ́ tí wọ́n fata ti dáadáa jaraadu ní gbogbo àwọn eléyìí kókó sínú ẹ mọ̀ jẹ wọn lọ pé tata bá bá kó kú kalẹ̀ ṣùgbùdù ẹ̀kọ́ wọn ẹ̀yẹ wọn. anabi sallallahu alaihi wasallam lọ́sùn lè fún wa. ọwọ́ atọ́ka àwọn míì pé àbọ̀dọ̀ jẹ wọ́n irú ẹyẹ húdhúd àbọ̀dọ̀ pa kátófẹ̀ pa jẹ àwọn tí ń sóògùn wọ́n ń jó fún yín ẹ̀yin náà ń jẹ àwọn náà ń jẹ àti gbogbo àwọn ẹyẹ tó bá jẹ ẹyẹ tó ní ọ̀gàn táwọn náà pa nǹkan àṣá àìjẹ inú ìrúrò rẹ wọn ni àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn rẹ̀ tún ni ọ̀pọ̀lọ́ tó jẹ́ pé àwọn tó tẹ̀lé ọ̀pọ̀lọ́ náà ni àwọn ọ̀kọ̀ǹkọ̀ lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n lámìlaka nínú mímọ̀ torí pé gúrùpù kan náà orúkọ kan náà ni wọ́n sábà ń jẹ́ alọ́dọ̀ọ̀tọ̀ làwọn ọmọ ìyá pé ọ̀pọ̀lọ́ ọ̀tọ̀ pẹ́ńsì ọ̀tọ̀ ìkọ̀ǹkọ̀ ọ̀tọ̀ kìnnìkan tàbá tẹ́ pé èèyàn bá fẹ́ gbọ́ ntọ́tọ́ lọ́dọ̀ àwọn tó jẹ́ àwọn onímọ̀ gúrùpù kan náà kódà lọ́dọ̀ àwọn toad àti frog wọ́n máa categorize kìníkà frog kìníkà toad kìníkà ni wọ́n mọ̀ fi pín wọn kí lọ́wọ́ àti ẹ̀tọ́ka èyí tí wọ́n náà mọ̀ lọ́pọ̀ lọ́jù tọ̀kọ́ ìsì mọ́ tó dìgẹ́ àwọn yòókù lọ àdísì wá nínú sunan abi dahud tẹ́nìkẹ́ bí ànẹ́bì pé arọ mọ́ wọn ìyá kìníkà táwọn bá fẹ́ tọ́ pé tọ́ gba oògùn táwọn mọ́ sí ọ̀pọ̀lọ́ ń bẹ́ńbẹ́ àrẹ́bì tí ẹ̀lá àbọ̀dọ̀ pa ọ̀pọ̀lọ́ àrẹ́bì tó wà ní wọn ọ̀bọ̀dọ̀ fi ṣòwò ah, ọmọ ìyanilẹ́nu nínú ilé Allah subhanahu wa ta'ala masalasi àríbi táwọn èèyàn ti ń káàbá ìtọ́ káàbá ìpé ànẹ́bí ní ọ̀tọ́ pàpà kan gbẹ́nu ẹ lọ́wọ́ ọ̀pọ̀lọ́wọ́ ní ọ̀dá inú masalasi inú kẹfẹ́ tó bá jáyé mi ilé ọwà káàrùn fi báyẹ́ nìkan hmm, ní pé káwà conscious ẹ̀sìn wa ká sì bẹ̀rù Allah subhanahu wa ta'ala torí pé pẹ́ẹ̀pá bá padà gbà ojú ibi tá a ti sàtakò nǹkan yìí iye ojú tó pé síbẹ̀ a lè mọ́rin wọn kójọ mọ́ sọ fún wọn pé ohun mọ́ takò níjọ́ báyìí láti mọ́ sọ́ta bá sọ pé kẹ́ni tó bá gbẹ̀rì kẹwàá tó bá takò afọlọ́n tẹ́ni wa ń bẹ lọ́wọ́ rẹ̀ búra a sọ padà pé a ah, padà rẹ́rì míì tó mú lẹ́jọ́ kò jù lọ torí pé a rò jọ́lá kìyàmà wọ́n náà wá wò ọ̀pọ̀lọ́ gẹ́gẹ́ fúnra rẹ̀ ìbẹ̀nù tí wọ́n ń gún fún ọ tó ń jẹ ìbẹ̀nù tí wọ́n ń jó fún ọ tó ń jẹ ìbẹ̀nù tí wọ́n gẹ́gẹ́ ń jẹ fúnra rẹ̀ yàtúpọ̀ náà ń fún yẹn ọtọ́ lè pé ìtí ọkọ̀ pa kíkọ́ sáfẹ́ sí ọ̀nà ọ̀fẹ́ gbélé pa ọ̀tá náà ni gbọ́tọ̀ bá wà ń ta ọ̀fẹ́ kọ́ta ó kú tó jẹ́ kọ́ta mi ti ń lé ọgán ní ojú wọ̀ ní o serious kílítọ̀ tó dúó ti Allah subhanahu wa ta'ala ipé ìwọlọ́wọ̀n ọba Allahumma kfinihim bima fi ọlọ́run tí ó tó wọn ti tí ó tó wọn gẹ̀ẹ́ tí mi fúráì tètè mi ni ọba ń gbé bá wọn torí pẹ́lú mi mẹ́ tí lọ́sàtò nídìí kan tọrọ kú fún kọ́mọ́ kú ni

tí wọ́n bá ní mo gbọ̀ ní ọ̀tún mo gbòsì ó lè bẹ̀ẹ̀ bó wọ́n bá sí ní ó lè tó sọ fáwọn èèyàn ó lè fi dá nǹkan lé ó lè ṣe kínní ṣùgbọ́n lọ ohun tí ó tó gẹ́ẹ́ Allahumma kfini bima asid kódà kò sí pé mẹ́wàá ló wí ọgọ́rùn-ún kan ló wí anabi sallallahu alaihi wasallam ló kọ́nà tẹ́ bá tẹ̀ kojú báyìí ní face to face pé ó kubi tó gbà lónìí ó ti tí ọmọ sọ pé ó débi tó lóògùn ti ṣe kíni títí sà ọmọ sọ pé ó débi tẹ́ni tó lọ́lọ́run ọba ti ṣe kíni títí pé káwá àwùjọ wa mélòó lọ́bọ́ nínú ẹ̀sìn tójú bọlé ká tó wá padà síbi ká tiẹ̀ pé ìjẹkújẹ mélòó ni sọ́kẹ̀ wá balẹ̀ sáwọn tí ń tẹran fún wa káyà sọ́dọ̀ tí wọ́n náà ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run ẹlòmíì ẹlòmíì ò ti ẹ̀ sínrẹ́ ọjọ́júmọ́ ní sì ń pẹrẹ kò sì sínrẹ́ kò sì ráyẹ rẹ̀ ò sì bún ṣàpérò ilé iṣẹ́ haram níṣe àwọn tó ń gbé lú àwọn èèyàn àkọ́kọ́ ni ẹlòmíì náà tó àmọ̀ pé lágbájá náà tí wọ́n gbé ni tọba ti fẹ́ẹ́ sì rẹ̀ ni ó ti rà tẹ̀kú ti náà yóò di èèwọ̀ kọ́ ni èèwọ̀ kìí sòkú mbete ẹran tá a lè jẹ ni ṣùgbọ́n o ti mọ̀ pé ó gbé ni iye tó ta yìí kò lè kọ́tà bẹ́ẹ̀. wọ́n sì gbọ́kọ̀ wá wọ́n sì páàkì ọkọ̀ aládùúgbò ráyé. àbáwọn tó pé ẹran ó kú kalẹ̀ ẹni tó ni màálù wọn wá bẹ̀rù ọlọ́run pé á ah, ṣe ohun a jẹ wọ́n sì tọrọ rẹ̀ pé ọmọ tọrọ rẹ̀ la ilaha illallah tó sọ́kẹ̀ wá balẹ̀ láwùjọ wa mọ́ àwọn ọ̀fẹ́ jẹ haram àwọn kẹfẹ́ mọ́ ta haram fún wa ta wá ní fàwọn ọlọ́run lọ́wọ́ pé ẹ̀yin ni ọlọ́run yóò kúbi tẹ́gbìgbà lálùkìyàmà afáàmù sọ́jà àwọn olóúnjẹ wa náà tó ti mọ̀ bí tí wọ́n ti ń rà ti mọ̀ pé ọ̀ bá ìsìláàmù ń bẹ̀ ó súnmọ́ kọjá pé ohun tó jẹ gan kọmọjọ oúnjẹ tí ìsìláàmù fọwọ́ sí bí ọ̀kan náà àwọn èèyàn wa gbàtà jọ rìnrìn àjò kan adélé oúnjẹ kan ènìyàn wa so kíní kan kọjọ ajéré kọjọ kíní à nígbà wa ọtí ajájẹ ohun kọmọwò káàbí tó ẹdákùn ìyá ẹ èyí tẹ so yìí torí pé iṣẹ́ tí mùsùlùmí gbà ní pé ká mọ tọ́ra wa sọ́nà tí wọn náà ṣe ń gbọ́ yóò lè lára rẹ̀ wọ́n tó ń ṣe fún wọn náà yóò lè lára rẹ̀ ṣùgbọ́n àwa ò gbọ́dọ̀ bẹ̀rù kámọ̀ tọ̀rọ àwa sọ́nà bẹ́ẹ̀ ni ẹ lára àwa ẹ̀sọ fún wa èyí tẹ́sọ yìí àtẹ́torí ká lè mọ́ wá ni àfá àyíwá ń sọ fún tó bá ti dákó ń tọrọ inú òsì mọ̀kọ́lá àti pàdé ẹgbàtà mọ̀ yìí ó ní tó bá jẹ́ pé ń tẹ́sọ kọ́ yìí tẹ́bá òkú yóò wọ àwa wá tó bá dọ̀la èmi náà ń sọ fún wọ́n tó so nìkan tó náà ní wọ́n wà wọ̀nyẹn ọbẹ̀rẹ̀ tó ṣe látàní mọ́gbìn kan láàárọ̀ jẹ́ ògùn tó so kọ́yìn yóò káwọn yẹn kọ́ máa jẹ́ ní tútù láì gbóná jẹ́ kọ́bẹ̀rẹ̀ ọmọ ti dín fi yọjá ọbẹ̀rẹ̀ kọ rẹ̀ ni ọkọ̀ náà wà epo rẹ̀ mọ́jọ ọgbá kò fi ṣe bẹ̀ ah, kí wọn náà ọba tiẹ̀ wá gbọ́n tó jẹ́ torí pé ọlọ́run ní mọ́ gbé ìfẹ́ ní sì mọ́ sẹ́rí ọkàn táwọn àyè kódà ẹ̀yin náà mọ́ sọ pé ìwà òun kíni ti tún ní ẹlòmíín náà ń bẹ̀rẹ̀ pé irú àwọn rẹ̀ yìí ní ọmọ rà ló lè bá pẹrin ẹ dákun ẹ ẹni tí ètì ẹ jẹun rìnrìn àjò ẹni tó bá rìnrìn ní jẹjẹ ní àsọ́kò gbólóúnjẹ àwọn táwọn sọ̀rọ̀ iná ń jẹun ń ta o ṣùgbọ́n ní ohun tá a rí àti ohun tá a gbọ́ ẹ̀rú ọba àyàn tó bá ti ẹ̀fẹ́ jẹun láwọn àyè kan ìmọ̀ mú àpẹẹrẹ kan wá sí mi sí yé mu wá torí pé ohun tá a gbọ́ tá a sì rẹ́ni tó ṣerú ẹ̀ tọ́sọ ni tí mo fi ní bíta bá ti ń bárú bẹ́ẹ̀ kì í sábà mọ ní pé ẹni tó gbé kan sí òkè àbí tó gbẹ́lẹ̀ tó tẹ bá gba sọ́ọ̀pù ẹlòmíì tẹ hú tẹ lẹ́yìn ẹni tí kò fa sọ́ọ̀pù lọ́wọ́ rẹ̀ òun tẹ́ hú ń bẹ̀ gan-an ẹ̀rọ báyìí. lẹ́yìn tí kàkó tí náà kì í ṣe mítà ló gbé nù. èsì mítà ló fi gbé síbẹ̀ kàlẹ́ndà tó mi fi síbẹ̀ ẹ fi ọyọ kàlẹ́ndà yẹn. àbí kò yọ aago tí ń bẹ́ ń gunlé. nígbà tó ń tó ń ṣe da kílérè tó tọ́tọ́ tó gbò. ìwádìí ìṣègùn fún wa pé ojú wọlé nǹkan fẹ́ káwọn èèyàn ṣe kí ni. wọ́n bọ́ mẹ́. àwọn ẹ̀kọ́ bọ́mẹ̀ fẹ́ kún orí ọ ẹnìyàn o tó wọn ti ẹ̀ṣẹ́ ń tiẹ̀ ó fẹ́ ẹ̀rí fún gbàtẹ́ wàhálà pọ̀ ẹ̀ bá jẹun tán wọ́n bá wá gbígbà àtàwọ́ kalẹ̀ mọ́tò torí pé mùsùlùmí tí ń ta ń jẹ sí ìsìláàmù ń bẹ lára rẹ̀ sẹ́rin tó yẹ ká jẹ lọ́ntà àkọ́kọ́ sílé oúnjẹ rẹ̀ gẹ́ẹ̀jọ oúnjẹ mùsùlùmí ọlọ́run yóò yàsọ́dọ̀ tiẹ̀ lónìí nìyí ẹnìyẹn wá ní ọfẹ́ ṣe èyí tí wọ́n mọ̀ tàbí kí wọ́n mọ̀ bú sínú ọbẹ̀ ohun tí wọ́n ní ó kójọ tó kójọ wọ́n wá ní kó fi nọmba wán kí làwọn ọkọ̀ nọmba wán ni ẹ̀yọ́ ẹ̀yọ́ ni wọ́n wá fi rẹ́ fódìdí ọjọ́ méje yóò ti yẹ́yìn bàbá wa tẹ́ gbọ́ Yorùbá wọ́n àwọn àṣẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ jó pọ̀ wọ́n ṣẹ̀ ṣe ọmọ tá sọ́bẹ̀ tó bá ti fi ẹ̀wájú àwò ìgbọ̀nsẹ̀ ẹnìkan àbí ẹ̀yọ́ ẹnìkan ọwọ́n fún gbogbo ayé jẹ àti sọ pé nípa bá jáde lára ẹ̀dẹ́ èèyàn kan èèwọ̀ ni kí ẹ̀dá kan ó kì í sí kíni kó kì í bẹnu so ọwọ́n fún wọn ní lẹ́gbẹ̀jẹ àti ìwọ̀ ẹ̀dá kan jẹ́ abẹ́rù ọlọ́run eléyìí kéré nínú àwọn nǹkan tó yé kò tájá àwọn Imam Malik ni àwọn àbáàní wọn takora wọn lórí ẹ̀ wọ́n á tàbí Malik àbáwọn àfá so àwọn tí kàn dé nǹkan nǹkan ìgbọ́n pé lẹ́yìn ayá kùrán kùrán sí ángílítì tó pé kùrán nìkan wọ̀ yé ni ká mọ̀ dára wa láàmú àwọn tó ní ọmọ jajá lọ so kódà ejò mùsùlùmí èjẹ́ ìtìláàfù díẹ̀ tó fẹ́ lọ wá ọ̀padà clear tí yẹn bá tẹ̀síwájú lórí rẹ̀ one alákọ̀ọ́kọ́ wọ́n ní ìjẹ́ ọ̀tá àkọ́kọ́ tó bá bá lawa níbi Adam sí nínú àwọn ọ̀tàn ìpè òun lọ gbàbọ̀dì tíṣẹ̀ ni ní fi rọ́nà wọ àlìjẹ́nà number one ẹlẹ́ẹ̀kejì wọ́n ní gbogbo ẹ̀rin tánà ìbá sọ pé òkútùlù òkútùlù ẹ̀pá ẹ̀pá ẹ̀pá ẹ̀pá bẹ́ẹ̀ wọ́n ti wá nù fàtàwọ́ lájẹ́sù dáìmà wọ́n ní àìjẹrú ẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bí ọmọlé ànábì ní ẹ̀pá ọmọlé yẹn náà ní ìsìlẹ̀ ọ̀pá àwọn yẹn jẹ́ fẹ́rẹ́ wọ́n bọ́nu oúnjẹ wọn kó wọ́n ní wárápá wọn sí ogun ẹ̀ wọ́n kó àwọn fẹ́ rí nẹ wọ́n bá fún àwọn lóúnjẹ jẹ ó sì ti bàtà rẹ̀ jẹ́ ọmọlé tó fún yẹn bá ń wò gan ọ̀fẹ́ lè mọ ọgbọ̀n wọ́n sì jò fún ọ wọ́n kì ọ jẹ́ bí ọmọlé ẹ̀hán bí kí n tún ni lẹ́yìn ọmọlé kéjò tá a wá sọ tó pé ànábì ní uqtulul aswadayn fi salat hmm. ẹ pa bàbá dúdú méjì nǹkan dúdú méjì níbi salat kí ni nǹkan ọ̀hún wọ́n ní alhayatu wal aqrab ejò àti àkekè ó wọlé sọmọ pé à ah, tẹ́bá ti tọ́ bá ti jẹ́ nìsí tẹ́bá ti pàtẹ́ jẹ́ àkekè òní ta ọmọ àyè jẹ àkekè náà àwọn tó ń gbọ́ yìí ọmọ kébì kí n sọ ò àwọn ká n sọ ò tó káwọ́ sì sọ ní tiwa kọ́ gbà ó kù sọ́wọ́ rẹ̀ àti kò ń gẹ́ tọ́lọ̀ ń bá fi ọ̀sẹ̀ látara kọ́ gbọ́ àtàwọn náà sáà ń wí àtìwọ́n náà tó ń gbọ́ ọlọ́run ṣe wálẹ̀ tí ó kóra dó ń bẹ àwọn òfin rẹ̀ mọ́ ṣe wálẹ̀ tí pẹ̀lú mi ọ̀kan akọ ẹyẹ ilé kó làwọn tó kókó nínú ilé ó ní ẹnìkan ẹyẹ ilé ààyè sójú òun ní fi ń jo odidi ìjàpá ó ti kó gbẹ̀ sínú adákẹ́ ìrìnàjò ìrìnàjò wà mẹ́ ẹni ẹ́ ti rí fọ́ọ̀kùn jóun lè torí nǹkan báyìí kó kúrò ní inú ilé yẹn pàkí ṣé kí ní ológun ní rọ́ọ́lá àfáà ní ológun lélẹ́ yìí mú sú àyè inú kòkó gbóre tó jẹ́ pé níbi tó ní ká pa gan tẹ́pá kókò ní ọgbà wá débẹ̀ gan ta bá ń dùn kẹta nípa nẹ́bì sọ fún wa ká tọ́jú nípa káàdì tó jẹ́ kọ́lá tàbí lọ gbé ọwọ́ kúrò níbẹ̀ bó ṣe wá ní òrìsálà àbí ṣe alkera wá ní ọgbọ̀n àbáwà àfà tàjẹ́ mọ́ kí wí nígbà tó ń sọ̀rọ̀ nípa zukat ó ní súnmà fukata súnmà fukatu kọ́tí òkúlù lẹ́kùlùkùmí wàlúwádà jẹ́ ìní láwọ́ akọ́lù malkum wà bá da kọ́tí ìbádi manzuma risala àbí ṣe alkera wá ní di orin so ni wọ́n ti gbé wálẹ̀ tó bá ti gbé ọwọ́ pẹ̀lú gbọ́wọ́ ọ̀fẹ́ dùn kẹyìn ọ̀wá ti dùn tán ọwá gbé ọwọ́ tọ́bẹ̀ ètí ra lọ pẹ́ díẹ̀ sáà ah, ọ̀bẹ́ yóò pín ọlọ́pọ̀ wá ó ti dìmẹ̀ ìsáàtì. òun bí òtún ṣe jẹ mọ́. so ẹ wá já wò láwùjọ wa ẹ̀kan yẹlé lápá ẹ̀kan ẹlẹ́sẹ̀ ọ̀tá mẹ́mọ̀ ọ̀kan lápá yọ̀ọ̀kan ẹlẹ́sẹ̀ ni ẹ̀jú náà kòkò kọ́jú kọ́jẹ́ òkú ń bete bóyá kó sì mọ̀ bẹ láyé ni ọlọ́run fi pé ọ̀rọ̀ náà lọ́jọ́ rẹ̀ tó síwájú. bí agbóhùnlé ni. máa alárọ̀sọ́ ilẹ̀ ìbàdàn ọlọ́run ń lẹ́yìn ilé ìfowópamọ́ àti abá ìbéèrè kan àbí ìkejì láti béèrè zero eight zero seventy five seventy seven eighteen eighty one ni a mọ̀ pèsè àwa tí a bá ti fẹ́ ṣe ìkúnlọ́ fún ètò wa ètò àlèhódà ká lọ sí Jaiz eh, bank níbi àkáǹtì wa 0244 eléyìí tí a ti ṣe pè fún wa òun so kí ọlọ́run kí ó dákun kí ó ṣe nírọ̀rùn lẹ́yìn wàgbà náà ìbéèrè ti wà ńlẹ̀ abẹ́ àwa tí a bá ní ìbéèrè lórí àkáǹtì nàbà ta ní alẹ́mọ̀ sanwó sí òun náà ní zero zero zero five one zero three one seven nine Jaiz Bank zero zero zero five one zero three one seven nine òun ni àkáǹtì nàbà wa tí ẹlẹ́mọ̀ fi owó sí abẹ́lẹ́ òun nínú àánú rẹ̀ èyí tí a ti rọ́wọ́ yín ọlọ́run wọ́n jẹ́ kí iṣẹ́ yóò dojúrú gbogbo àwọn tí a ti dúró kí ní ọ̀lẹ́mọ̀tẹ́lá ìdílé ọ̀sẹ̀ nípa fún wa náà ẹ sì wà pẹ̀lú wa. Wàhálà sálà wàrà nílẹ̀ wàrà sálà dúró kọ́ yín bí dẹ́tí